حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا انها كلمه هو قائلها ومن ورائهم برزخ الى يوم يبعثون الحمد لله مالك يوم الدين وملك الملوك والصلاه والسلام على نبينا محمد الأمين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة برعا وكل برعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó nìkan pa ọjọ́ ẹ̀san ọjọ́ alikiyama ọjọ́ gbẹ̀yìn ọjọ́ tọ́lọ́run ó dájọ́ láàrin gbogbo àwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run ọba aláàtó sọ wá ní mùsùlùmí òdodo abẹ́ pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ níjọ́ náà kọ́lọ́ mọ́sá fi asúnà àwọn tá a ra àánú ọlọ́run kọ́lọ́ mọ́ fi asúnà àwọn tó rí bìnnú ọlọ́run ọba ń jọ́ náà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ìtọ́da ní ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ òun náà tí ọba ń wá láti inú Al-Qur'an tóró nìkan ọlọ́run ọba tó pé yóò máa ṣàǹfààní fún yàn títí tẹ́yìn fi jáde láyé ojú ọ̀nà tọ́tọ́ tẹ́yìn máa ń tọ̀ òun náà ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó bá ti gbé kalẹ̀ tí a bá ti rákọ́ọ́lẹ̀ ní alukur'an awonu sunna hadisi anabi àrákọ́ọ́lẹ̀ fún wọn èèpè lẹ́sìn mọ́ bídíà ni wọ́n máa ń pè é àdádálẹ̀ kọ́lọ́mọdé bá wọn ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọdé sàṣẹ wọn lọ́wọ́ ẹ̀ kọ́lọ́ ń dájú wọn kọ sunna anabi wa muhammad kọ́lọ̀ mú àwa náà dúró èyí tá a ti máa ṣe nínú súnà kọ́lọ̀ mọ́sá di àlè máa ṣe. mo kí àwọn bàbá wa àwọn bàbá wa àgbà tí wọ́n jẹ́ ìmáàmù gbogbo ìlú àfọ́n asheikh nuh àwọn bàbá wa nuh ayọ̀délé mo kí wọn pé wọ́n kú ìkàlẹ̀ e à ń ṣàdúrà fún wọn kọ́lọ́mọ́sàjẹ́ láti bọ̀ tán dáadáa ìlú náà kọ́lọ́mọ́jẹ́ ọ̀dà àrùmọ̀ yín lọ́wọ́ kọ́lọ́mọba yín tó kọ́lọ́mọ fi yín paná adébọ̀rẹ́ kọ́lọ́mọ fi yín gbé súnà nàbìgà kó fi yín rẹ bídí àṣetá nílẹ̀ bá a ti wá tọrọ fún wọn a tọrọ fún bàbá wa baálẹ̀ ìlú àfọ́n àti bàbá wa láǹgùwá àti gbogbo àwọn àgbàlagbà tó wà nílùú pátá lọ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn ọ̀dọ́ akí gbogbo àwọn tá a wá láti àwọn gbèdéko káàkiri ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ wọlé agbára rẹ̀ ìjòkó tí a fẹ́ jò nírọ̀lẹ́ yìí kọ́lọ́run mọ́sá ìdí ọba yọ̀nà ọlọ́run ọba mu kọ́lọ́run wọlé àánú ẹ̀ kọ́lọ́run wọlé agbára ẹ̀ kọ́lọ́run mọ́sá ìsìn gbogbo aló rẹ̀ àkòrí ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò yìí ọ̀rọ̀ kan tí ó lágbára púpọ̀ ni tó pé kódà kí ọmọ pẹ́ kátó mọ́ ara wọn létí ẹ̀ òun náà ni al-isti'dadu lil-yawm al-akhir ìpalẹ̀mọ́ fún ọjọ́ alikiyama fún ọjọ́ gbẹ̀yìn ọjọ́ tí ó gbẹ̀yìn tí ò ní sọ́jọ́ mi lẹ́yìn rẹ̀ mọ́. alihayatu dunya ó ní gbogbo wa kálọ̀ lẹ́yìnmà tá a bá mọ̀ tẹ́lẹ̀ yí pé satan tẹ́hí alihayatu dunya ó ní ilé ayé tá a wà yìí wọ́n ní yọ padà parẹ́ o wa yazulu kullu man fiha gbogbo tó wà ní ilé ayé pátá gbogbo ẹ̀ ní ọ̀padà ní símá wọ́n ní min insin wa jinni wa hayawani wa nabatin wọ́n ní gbogbo ọmọ èèyàn tí ń bẹ nínú ilé ayé ọ̀padà ní sẹ́nìkan kan bẹ̀ mọ́ ó ní gbogbo àwọn àlìjànú náà àwọn náà wọ́n pòórá àwọn ẹranko wọn ò ní sílẹ̀ rí ilẹ̀ mọ́ gbogbo àwọn arúgbìn kò ní sìn kankan gbogbo tí ọlọ́run dá pátá tá a mọ̀ àti tá a mọ̀ gbogbo ẹ̀yàn parẹ́ wọ̀nyá bukọ malikul muluk yóò wá ṣẹ́kù ọba àwọn ọba wa maliku yawmiddin yóò ṣẹ́kù ọba tí yóò ní kápá ọjọ́ ẹ̀san jalla jalaluhu títóbi fún ọlọ́run ọba wa náà Allah subhanahu wa ta'ala ọlọ́run bá aláǹjẹ́ yẹ wà nínú alukur'an karim a'udhu billahi mina shaitani rajim ọlọ́run bá ní kullu man alayha fan ọlọ́run bá ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀padà tán kò ní í sí mọ́ wa yabqa wajhu rabbika dhil jalali wal ikram yóò sẹ́kù ọlọ́run ọba alá ọba tí ń tọ́jú wa ọba tó tóbi ọba tí ń ta yàn lọ́rẹ àtàwa tí ń ta lọ́rẹ àtọrẹ tó ta wá gbogbo ẹ̀ pátá kò ní sí yóò wá sẹ́kọ̀ọ́ ọlọ́run ọba tí ń tọrẹ nìkan suratul rahman aya twenty six lọ́lọ́run ti ń là mọ́lẹ̀ bẹ́ẹ̀ ìpè bá a ṣe lọ́ọ́ tá ń bọ̀ yìí tó bá padà yá kò ní sí nǹkan kan mọ́ lẹ́yìn ọlọ́run ọba là á jẹ́ pé ọ̀lẹ ní gbogbo wa ọ̀lẹ làlìjànú ọ̀lẹ lèèyàn gbogbo àwọn alágbára ayé àwọn ọba ayé àwọn làmìlaka nínú ayé gbogbo àwọn ológun àwọn àjẹ́ àwọn oṣó àwọn àka wọn ní gbogbo wa á parẹ́ yọ wa kọ́lọ̀ nìkan àsọlọ̀ nìkan lálágbára àṣírọ́lá àṣírọ́ ní gbogbo yòókù tọ́ba yìí jẹ́ pé èèyàn bá gbà pé òun lálágbára ni kò yẹ kó kú ó pé a ṣébè mi àti ẹlẹ́jọ́ dásánmọ̀ èmi ò sì mọ bẹ́ẹ̀ nígbà ó pé èmi àti ẹlẹ́jọ́ dálẹ̀ ò lè pàmẹ́rẹ́ o torí èmi àti ẹlẹ́jọ́ ń darí ayé onírọ́ ni gbogbo nǹkan ni ó tán yóò wá ṣẹ́kù ọlọ́run bá la eléyìí ayé yìí gan ti já mọ̀ pé nílé ayé tá a wà yìí ẹnìkan náà ní darí gbogbo wa òun náà lálágbára òun náà lọ́lọ́run bá la ọlọ́run musa wọlé àánú ẹ̀ àtàgbára ẹ̀ ìjọsìn téèyàn fi máa jẹ́rú fọlọ́run ọba kọ́lọ́mọ́sá àjọ ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa lọ́rùn wal yawmul akhiru ẹ̀yin ọmọ ayá mi nílùú àfọ́n ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá òun náà ni ọjọ́ ìgbédìde tí wọ́n máa ń pè ní ọjọ́ gbèǹde mínàlú kòbóòrè ibo láti dìde gbogbo apáta àádìde nínú sàárè lílì muhasabati wal jaza kí la fẹ́ dìde ṣe wọ́n fẹ́ ṣírò ṣẹ́ wọ́n sì fẹ́ san wa lẹ́san wọ́n ṣírò ṣẹ́ wa gbogbo ṣẹ́ tá a ṣe lé ayé pátá lọ́lọ́wọ́n ṣírò ọ̀kan ò ní yẹ ma li hadha al-kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wajadu ma amilu hadira ọlọ́run bá ní àti kínkínní àti ńlá tá a ṣe ní ayé gbogbo ẹ̀ pátá lába nínú tíra wa wọ́n ní kò ní sí nǹkan kan tí ó mísì mẹ́ gbogbo tá a ṣe àgbẹ̀sán ẹ̀ nítorí kọ́lọ́run lè bá ṣẹ̀san ló fi dájú ẹ̀san nítorí kó lè bá ṣẹ̀san ló ṣe gbé wá dìde gbogbo ẹni tó sin lọ́hùn ìyà tó fi jẹ́ra ẹ̀ lábala ìsìn ọlọ́hun ìfaradà àìsùn lọ́sàn-án lóru sàárà ṣíṣe irun kíkí àwẹ̀ gbígbà ájì lílọ àti gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ kó lè bá àsawálẹ̀ sàn gbogbo wàhálà ni lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n gbélé ayé ṣẹbọ tí wọ́n pẹ̀lú mi lọ́lọ́run tí wọ́n ń ṣèkà tí wọ́n ń saburú tí wọ́n ń yànyàn jẹ kò ní lọ lásán ọlọ́run sọ àwọn náà lẹ́sàn dáadáa níjọ́ náà ọlọ́mọṣà ṣe wá ní ẹni rere níjọ́ náà kọ́lọ́n fi aṣọ àwọn ẹni rere wọ́n ní wàá wá káàwùlà màhàlà wọ́n ní ọjọ́ àlìkèyàmọ̀ yìí ń bọ̀ wọ́n ní kò sí ọgbọ́n tẹ̀yẹ̀ fẹ́ dá sí wàlá màfàrà mí ẹnìkan ò sì lè sámọ́lọ̀ lọ́wọ́ tí ò ní wá ń jọ náà wọ́n ní lágbájá ó ti sá wọ́n ní lágbájá wọ́n ní ọlọ́run ọmọ bí ọ wà kò sí wọ́n ní lágbájá ọmọ àpàdé mọ́mọ́ tó ni lágbájá ọmọ jóná mọ́ lẹ́ni ọlọ́run ó gbé kálukú dìde ní pípé pérépéré bọ́lọ̀ ṣe dá wa wá ṣe jáde nínú ìyá wa tá tá jáde pérépéré yẹn ọlọ́run ó gbé wa dìde nínú sàárè tí kankan ò ní mí sí nínú ara wa ẹ̀jẹ̀ ò bá jẹ̀yàn wọn ò bá máa rókù yàn tó bá àlìkè àmọ́ ẹni tẹ́ ẹ̀ rókù rẹ̀ ẹ̀ padà rí yóò dìde tẹ́rì báyìí pé lágbájá táwọn wá kiri ọlọ́run mọbi tó kú sí ibẹ̀ lọ́lọ́run ti gbé dìde ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàlá mahila kò sẹ́nìkan tí dọ́gbọ́n ipe èmi lọ́gbọ́n kan tí mo fẹ́ dá tí n fi ní wá sí eré gbansasa ardol mahshar ibi ọlọ́run ti dájọ́ sábà pé sábà fẹ́ dájọ́ èyàn lè sálẹ̀ ẹjọ́ èyàn lè miss tí wọ́n ní wọ́n rí mọ́ tí wọ́n máa parọ́ tí ó jókòó síbi kan tí ó tìráfù wọ́n ní ẹnìkan ò ní pẹ̀lú ìjọ náà qala ta'ala ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n yóò yẹ wa nínú al-Qur'an ó ní Allah ọlọ́wọ́n bá ní ọba Allah la ilaha illahu ọlọ́wọ́n bá ní kò sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́wọ́n bá náà la yajma'annakum ẹjọ́ da yín lójú ọlọ́run lòun bóra pé òun sì ń tẹ́ ọmọ yín létí ipe ọba yóò gbé yín dìde ila yawmil qiyamah níjọ́ al la rayba fi ọlọ́run bá ní ẹ má ṣe iyèméjì o ẹ̀yin lẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀ máa ṣe iyèméjì síra yín ẹ má ṣe iyèméjì lérí tó ń sọ la rayba fi ọlọ́run bá ní ó ṣe iyèméjì ó ṣe iyèméjì kò sí iyèméjì mẹ́ suratu an-nisa aya eighty seven lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ipe ìjọ àlìkìyàmà ń bọ̀ ẹni tí máa ń ṣe iyèméjì nípa ọjọ́ àlìkìyàmà wọ́n ní kò nírun kọ̀ láwẹ̀ bọ́ọ̀lù torí ngbàtà nàbí ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nǹkan tá a ní tá a fi gbàgbọ́ ọmọ dáa kọ̀ọ̀kan mẹ́fà ó ní ọgbọ́ ọlọ́run gbọ́ ọgbọ́ ànábì gbọ́ ọgbọ́ àwọn òjíṣẹ́ gbọ́ ọgbọ́ àtìrà gbọ́ wal yawmil akhir tó o bá ti gbàjọ́ yẹn gbọ́ mọ́ wulẹ̀ kírun mọ́. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa muddatul qiyam lil kafirin wọ́n níjọ́ ta wí yá dìde nínú sàárè ní òhò òfàtàn òràtàn gòrìlà yá mi a wà ní a ni wọ bàtà gbogbo awa tí ajọkùnrin a dìde pẹ̀lú àdọ̀dọ́ àdọ̀dọ́ tí wọ́n gé nígbà tí wọ́n gé àdọ̀dọ́ lábẹ́ wa nì ọlọ́mọ bí wọ́n jù sí jọ́nà ọlọ́mọ mú jáde padà níjọ́ tá a wí yìí ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa tába ti wá nàró wọ́n ní ẹ̀rí bá a dùn ní okò sísí à ń bẹ̀ níjọ́ àlìkìyàmà àlìkìyàmù ni kò sí pé wọn gbé fóòmù sílẹ̀ wọn tẹ nílẹ̀ kálukú wa dùn lérí ìdúró ni a dùn fún ọlọ́run aláàlọ́lọ́run ló tán gbogbo àwọn ọba ayé wọn nàró ní òhò gbogbo àwọn alágbára ayé gbogbo àwọn ẹ̀dá ọlọ́run àwọn gbogbo àwọn nábì ọlọ́run kálukú nàró fọlọ́ wọn ni ẹ̀rá àwọn kèfèrí ọlọ́run dá wọn dúró nínú oòrùn nínú oòrùn wọn wà lò fifty thousand years ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta ẹgbẹ̀rún ọdún lọ́nà kínní lọ́nà àádọ́ta ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún mẹ́rin ẹgbẹ̀rún márùn ọ̀yà mẹ́wàá ogún ọgbọ̀n ogójì ẹ̀yọ́ màyá mi níta ń wí kọjá bẹ́ẹ̀ àwọn kèfèrí ni ọlọ́run ọ̀dà wọn dúró torí àwọn náà ẹbọ ni wọ́n ń sìn láyé wọ́n sìn ọlọ́run ọ̀tọ̀lẹ́ni tó dá wọn ọ̀tọ̀lẹ́ni tó ń bọ gbogbo àwọn kìrìsìtẹ́nì tí wọ́n kírun wọ́n nàró fifty thousand wọ́n fi dúró kan tó wá wọ náà ọlọ́run ọlọ́run ọba aláṣọ bẹ́ẹ̀ ó ní ta arujul màláìka ọlọ́run láwọn màláìka wọ́n mọ wá lókè wọ́n mọ lọlẹ̀ àwọn náà wọ́n mọ kí ọlọ́run wọ́n mọ yin ọlọ́run torí ọjọ́ ìdájọ́ ni kò sẹ́ni kankan tí ó sọ̀rọ̀ níjọ́ náà lẹ́yìn ọlọ́run àfẹnitọ́lọ́ bá tún fún lọ́rọ̀ sọ ọlọ́run ọba alá ó ní wọ́n kí ọlọ́run fi yawmin kana miqdaruhu khamsina alfa sana ọlọ́run bá ní ìjọ kan náà ni o òǹdíwọ̀n rẹ̀ òun náà nígbà tẹ́ bá lo fifty thousand years suratu al-ma'arij ayẹlẹ kẹrin ló bí ó ṣe rí nánu wa ammal mu'minun ẹ̀rọ àwọn olùgbàgbọ́ dodo muddatu qiyamihim àsìkò táwọn fi dúró àwọn tó ń ṣẹbọ tó ń ṣẹ̀sìn mílẹ̀ islam tó ń ṣe báadà tó ń bọ́ lọ́n dúró tó bọ́ lọ́n gbọ́ anabi ni yawmal alal mu'minin àwọn olùgbàgbọ́ òdodo dídúdú tiwọn táwọn ó dùn ó níjọ́ alikiyama kakọ́dì dì máa bẹ́ẹ̀ na dóòrè wal asr kò ní ju láàrin irun zuri sí asiri lọ ní wákàtí kan allahu akbar allahumma ja'alni minhum ọlọmọsá ìfẹ́ mi náà sínú wọn ọlọmọsá ìfẹ́ wọn náà sínú wọn wọn àwọn olùgbàgbọ́ òdodo wọn ní dídúró tiwọn àwọn náà dúró àmọ́ gbogbo ní ju láàrin akírun zuri ẹ̀ eh, kàtókè asiri wa min ahwali yawmil qiyama ẹ̀yọ́ máa yá mi yóò dà ká palẹ̀ mọ́ fọjọ́ náà nínú àwọn nǹkan bẹ̀rù tí yẹn máa ń palẹ̀ mọ́ fún al-istidadu lish-shafa'a èyí gbọ́dọ̀ máa palẹ̀ mọ́ bóòlù wọn sì rí ìsìpẹ̀ ńjọ́ náà torí ànábì ò ṣìpẹ̀ àwọn màláíkà ò ṣìpẹ̀ àwọn ànábì ọlọ́run ṣìpẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn mùmíní òdodo lọ́kùnrin lóbìnrin àwọn náà ó ṣìpẹ̀ kí ni wọ́n pè nípẹ̀ òun náà ní ká ṣìpẹ̀ ìpè lágbájá ah ọlọ́run mọ́sá ìyọ̀ǹda rẹ̀ mọ́jọ́ wọ náà iṣẹ́ rẹ̀ ò pélé ni bó ṣe wà yìí ó ti dáná kọ́ wọná ọlọ́run wa ní ẹ máa ṣìpẹ̀ man dhal ladhi yashfa'u indahu illa bi idhni ọlọ́run bá ní ẹnìkan wà ní wá ṣìpẹ̀ àfi kó jẹ́ pé mi ní kọ́kọ́ fún ní yọ̀ǹda yóò wá gbà yọ̀ǹda lọ́dọ̀ mi ipò mo fẹ́ ṣìpẹ̀ lágbájá ọlọ́run wa ní ọyá lọ lè ṣìpẹ̀ a jẹ́ pé ìpẹ̀yẹ náà tún padà sọ́dọ̀ lọ́nà nítorí tọ́lọ́run bá ti yọ̀ǹda fẹ́ni tí ó ṣìpẹ̀ kò ní ṣe kíni kò ní ṣìpẹ̀ lóòsì gbọ́dọ̀ fọlọ́ọ̀lẹ́kọ̀ọ́ tó jáde láyé mọ́jà àárín wa àtọ́lọ́wọ́ dàrú ogun tó jáde láyé ọmọ ya mi ọlọ́run ló ní sámà ló ní ilẹ̀ gbogbo tó wà ń bẹ̀rẹ̀ aládìkan ní kọ̀ǹtù rẹ̀ ọlọ́run gbé fẹ́ni kankan. wọ́n ní ìṣìpẹ̀ yìí lẹ́yìn ìgbà tí gbogbo bá ṣìpẹ̀ tán ọlọ́run fúnra yóò ní èmi náà ìpẹ́ màláíkà ti ṣìpẹ̀ àwọn ẹni eré ti ṣìpẹ̀ èmi ọlọ́run náà fẹ́ ṣìpẹ̀ ọlọ́run máa ní ọyá ẹ̀mọ́ wàlìjánà ọyá ẹ̀mọ́ wàlìjánà àwọn tí ó yẹ ká wàlìjánà ọlọ́run ó tún gbàpẹ́ ànábì lára wọn ká wàlìjánà ni o torí pé iṣẹ́ rẹ̀ nìkan ò lè gbé ọwọ́ àlìjánà àwọn tíṣẹ́ tí wọn ò gbé wọn àlìjánà àníbi tó tún síkìrì àwọn náà àwọn náà wà àlìjánà náà fi ní tọ́mátì pèrún tán dákun mọ́ṣáyé máa ka àdúrà tí ànábì ní a máa ka allahumma rabba hadhihi da'wati taama wa salatu alqa'ima آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعث مقام محمد الذي وعدته لو ليها قومك أنا بين في لوي وجبت له شفاعتي إن شكرا جوال القيامة lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pèrún tán là máa ń ṣe kínní ìlà máa ń wí ẹ̀yọ́ máa yá mi lẹ́yìn náà wọ́n wá kó gbogbo sẹ́ẹ̀rì rẹ wá àti ńlá àti kékeré àti tó ṣe nínú òrùn àti tó ṣe nínú òjò àti tó ṣe nínú òkùnkùn àti tó ṣe nínú mọ́lẹ̀ àti táwọn èèyàn mọ̀ kó ṣe àti tẹ́nìkan kan mọ̀ lẹ́yìn ọlọ́run wọ́n ní wọ́n kó gbogbo ẹ̀ wá lẹ́yìn náà wọ́n wá ṣírò sẹ́ èèyàn palẹ̀ mọ́ fún ṣírò aliminsan wọ́n tún wá wọ̀n wọ́n wọ̀n sẹ́ asirati asirati yìí ẹ̀yọ́ màá yá mi wọ́n ní ọwọ́ ẹbí ẹnu rí ọwọ́ tínrín bí ẹnu abẹ́fẹ́lẹ́ á sì kọjá mbẹ́ ọmọ mi kò mí láwa rí doha ọlọ́wọ́n bá ní kò sẹ́ńtì òní gbàgbẹ́ kọjá àwọn tó bá jọ máa ná àwọn máa já sínú ná torí iná ní bẹ́ńsàlẹ̀ rẹ̀ àwọn tó bá jẹ́ àlùjáná àwọn rìn kọjá àwọn míì bíi mọ̀nàmọ́ná wọn kọjá ń bẹ̀ ọlọ́mọṣẹ́ náà sínú wọn àwọn míì àwọn máa rìn wọn máa rìn àwọn míì máa wọ́ àmì ní bá jábọ́ ń jọ̀hún a ah, orí burúkú bá kọlọ́mọ jábọ́ lérí afárá sàràtì lẹ́yìn náà ìtọ́wá kù ni pé àwọn tí ó jásínà ti jásínà àwọn tí wọ́n wà lìjẹ́ náà àwọn náà wà lìjẹ́ náà ṣe wàhálà lìjẹ́ náà yẹ bí ẹni bá ti wọ bẹ́ẹ̀ kò ní jáde mọ́ ẹni bá ti wà lìjẹ́ náà ò ní jáde àmì ní tó bá wọ náà ti tiẹ̀ àwọn pín méjì ẹni tí ó wọ náà gbére tí ò ní jáde mọ́ òun náà làwọn tó pé wọ́n ò sí Islam àbí wọ́n ń yọjú nínú Islam wọ́n ń yọjú sí mọ́sálásí wọ́n sì ń bá wọn ṣe gbéyàwó mùnàfíkì làwọn kèfèrí gan ni wọ́n wọ́n kàn darapọ̀ mọ́ àwàtàwà mọ́sálásí gbogbo ẹni tó bá fi lè kú ní káfìrí tí ó ṣe Islam àbí ń ṣe Islam yìí tún ṣe ẹbọ táǹpé mùnàfíkì àwọn méjèèjì kèfèrí náà ni wọ́n lọ́lọ́run fi ní inna Allaha jami'ul ọlọ́run inna Allaha jami'ul munafikina wal kafirina fi jahannama jami'a ọlọ́run ní ẹ̀rí àwọn kèfèrí tí àwọn òṣè wà mọ́sálásí àwọn ẹlẹ́sìn míì àtàwọn tí wọ́n ń yọjú mọ́sálásí tí wọ́n tún ń yọjú lọ́hùn ọlọ́run ní àdá àwọn papọ̀ ni sínú jahannama torí pé tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ dénú kò ní tó máa yọjú mẹ́ ojú kan ní ó ṣe kíni ní ó dùn ó lójú kan làdá máa ń ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn yẹn wọ́n wọ̀ náà gbére wọn ní jáde ṣẹ́ra àwọn tí wọ́n wọ̀ náà tí wọ́n padà jáde ni làwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àmọ́ náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí wọ́n ṣẹ̀ ọlọ́run ò fèrèjì wọn àbáwọn náà ò túbá kan tó kù láyé irú àwọn yẹn wọ̀ náà padà jáde ẹni bá ti gba la ilaha illallah yọ padà jáde àmọ́ yìí táwọn bẹ́lọ̀ ni pé kọ́lọ́mọdé àtọ́ náà wò ká tó wọ alìjánná qala ta'ala ọlọ́wọ́n bá aláǹsọ fún wa ọlọ́wọ́n bá ní faliyahuma ọlọ́wọ́n bá ní níjọ́ alikiyama láàdúdè lámúnáfsùn ṣe à á ní sàbòsí fẹ́nìkan o wàlẹ́ àtúnjísáwọ́nà ilá máa kùn tún tá àmàlù ọlọ́run bá ní àṣì ní sanyín lẹ́sàn kankan àfi kọjá pé lédi iṣẹ́ tẹ̀sí kò sẹ́nìkan tí ó gbàwé ìdájọ́ rẹ̀ pé máa wọná tí ó máa wá ní ìṣe yọ kọ̀nfàmù pé mo ṣe lóòótọ́ ọlọ́run ní àní sàbòsí o súrọ́tù yasin aya fifty four ọlọ́run bá ní ń sọ fún àwọn tí wọn ò gbà sílámù àwọn tí wọ́n ń lọ sọ́ọ̀sì àwọn tí wọ́n ń lọ ilé egungun tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń ṣẹbọ ọlọ́run ní falẹ̀ yadhaku qalila ọlọ́run bá ní ẹni ká wọ́n rẹ́rìn níwọ̀n bá o wọ́n lè yabku kathira ọlọ́run bá ní ẹkún ní ká máa sùn jù jaza'an bima kanu yaksibun torí ẹ̀san bọ̀ lé ní tí wọ́n ṣe yẹn o ọlọ́run ló dá ọlọ́run ló dálẹ̀ àwo tẹ́ fi gbé ìpèsè lérí mẹ́ta tọ́lọ́dá yẹ tẹ́ fi sáwó ẹyin tí wọ́n kó síbẹ̀ ta lọ́dà epo tí wọ́n bù sí rẹ̀ ta ló ní ìwọ́ tó gbé lọ gan-an ta ló fún ọ lẹ́mìí ta ló fún ọ lójú ta ló wá gbé kíní yẹn fún wàláhì kì í sọlọ ẹni tó gbà pé ọlágbára bíi ọlọ́ọ̀ ó sì lè ṣe ń tọ́lọ̀ mọ̀ sí òun náà ló gbé fún tó bá dojú àlìkèyà mọ̀ bá ní wọ́n sunkún ẹkún yẹn wà ní ṣe kíní kò ní gbà wọ́n lẹ̀ kayfa yakunu al-isti'dadu lil yawm al-akhir wọ́n ní gbogbo wa pátá ká máa lè palẹ̀ mọ́ fọ́jọ́ àlìkìyàmà ọjọ́ àlìkìyàmà ẹlòmíì ó bẹ̀rẹ̀ lálẹ́ yìí kọ́lọ́mọ́ kà wá mọ́ wọn ẹlòmíì òkú lè nìyẹn nínà ní òkú kò ní dọ̀la ọlọ́mọ kẹrin kọ̀ọ̀kan wá mọ́ wọn ẹlòmíì láàárọ̀ la lòun kú ẹlòmíì lọ́tún la ni ẹlòmíì jímọ̀ rẹ ti tán ẹlòmíì ìrun yídìí rẹ ti tán ẹlòmíì dìgbà rẹ tán wọ́n ní ẹni wọ́n bá ti sin tó bá ti bọ́ sínú sàárè alikiyama rẹ ti bẹ̀rẹ̀ torí gbogbo ìgbádùn téèyàn gbà tọ́lọ́run bá gbé wa dìde ẹni bá kú dáadáa nínú sàárè ni ó ti bẹ̀rẹ̀ gbogbo ìyà téèyàn jẹ èyí tọ́lọ́run bá gbé wọn dìde wọ́n ní nínú sàárè náà wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ sàárè máa ń jẹ́ bí pìràmù ni fún ẹni tó ṣiṣẹ́ rí ipe sáà máa díẹ̀díẹ̀ kó tó wá gbádùn yìí tó lágbára jù sàárè máa ń jẹ́ bíi pẹ̀rẹ́àmù ni bíi máa jìyà wẹ́rẹ́wẹ́rẹ́ máa yẹn ṣe ń kọjá tá à ń lọ lẹ́gbẹ̀ẹ́ sàárè ni àyìnká ń ṣẹlẹ̀ nù sàárè o àwọn yẹn wà ní barisako wọ́n ní tọ́wọ́ padà díjọ́ àlùkìyàmà ìyá yìí tí ó jẹ yóò jù tó jẹ nínú sàárè lọ wọ́n ní báwo láti wá palẹ̀mọ́ ọjọ́ àlùkìyàmà ìjọ tẹ́lẹ̀ kankan ò ní gbà wálẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ palẹ̀mọ́ wa bí tawhidillahi wahdahu la sharika wa adami shiriki bihi òun náà ní mọ́ lọ́nlọ́lọ́ kámalẹ̀ ẹ̀yọ̀ kan ọ̀kan náà lọ́lọ́ iyyaka na'budu ọwọ́ à ń sọ fún wa yìí pé ẹ máa sọ yìí pé ìwọ nìkan náà là á máa sìn adépe àní bá wọn ṣẹ̀ṣẹ̀ mìíràn wa iyyaka nasta'in tá a bá sì nídìí ìrànlọ́wọ́ àrànṣe lérí owó lérí ọlá lérí ipò lérí ìsọ ọ̀dọ̀ rẹ̀ láàmú kó bùkátà wa ìwọ láàmú wa ní alárànṣe síbẹ̀ làwọn mùsùlùmí lẹ́yìn bá rí àfàwọn díẹ̀ àwọn èèyàn ń sin eréṣiṣi ojúbọ ń bẹ káàkiri gbogbo ìlú ojúbọ tí tó jẹ́ gbogbogbò wà èyí tí kálukú ń dábọ̀ nínú yàrá rẹ̀ wà tó bá ti ní nǹkan kan tó gbé sínú ilé tó gbà á lálágbára tí ó ràn ọ́ lọ́wọ́ ojúbọ ni bọ́ọ̀ bá gbé okó e ilé ọ̀pálẹ̀ má lè kíyà mọ́ nítorí sokọ́ òun náà lè gbà pé yọ sọ kùdìsí ìlú àdébí sí ìfẹ́lẹ̀ fáwa wípé ká máa ka kùdìsí yìí ká máa ka fálákì ká máa ka násì gbogbo aláburú ayé òun ò ní dọ́dọ̀ wa. tí o bá ti wá fi kan kọ́ ọ̀pálẹ̀ má lè kéyàmà nítorí ìmọ̀lẹ̀ ọlọ́lẹ̀ wu wa ń ṣọ́ọ̀bù ọlọ́lẹ̀ já ètò wa ń òní kọ́ra gbogbo tí a gbà pé ó lè ràn wá lọ́wọ́ lérí ìsọ lérí ọ̀nà sísí lérí ìdáàbòbò wọn ni a yọra kó ń bẹ tí n bá mọ̀ pé yẹn sọ fún ọjọ́ náà gbogbo wa dákẹ́ kálukú adérikodo ọlọ́run ní fúnra ẹ̀ náà ní wàá fèsì yóò ní lillahi alwahidi alikahar ọlọ́run èmi lọ́ba yín ọba yẹn ó tóbi o ó tóbi o ara títóbi rẹ̀ náà ni ló fi pa gbogbo wa ara títóbi rẹ̀ ni ó sì dájọ́ láàrin wa allah subhanahu wa ta'ala ọsàn alukur'an ó ní amanu ọlọ́wọ́ bá ní àwọn tó gbàgbọ́ àwọn tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run ó di mélòó wọ́n gbàgbọ́ wọ́n sì ń bẹ̀rù ọlọ́run lahumul bushra àwọn ni inú wọn máa dùn fil hayati dunya nílé ayé tó bá ti gbọ́ ọlọ́run gbọ́ inú rẹ̀ máa dùn ọlọ́run fún ọ ní fọkànbalẹ̀ wa fil akhirah ọlọ́run bá ní tó bá wá dijọ́ al-akhirah òun ọlọ́run bọ́ tún fún ọ ní dùnnú inú wọn dùn jọ́nà àwọn tó bá ṣe kíni àwọn tó bá gbàgbọ́ tó bá ti ṣe kíni wọ́n sì bẹ̀rù ọlọ́run látàbídí ìlàlí kalimati Allah ọlọ́run bá ní tí mo sọ kò sẹ́ni tí yóò yí padà wọ́n dùnú láyé wọ́n sì dùnú lọ́run níjọ́ alikiyama dhalika huwa al-fawzul azim àwọn gangan ni wọ́n jèrè sẹ́ni gbogbo àwọn tí ó gbàgbọ́ tí ó sì bẹ̀rù ọlọ́run láyé ọlọ́run bá ní àwọn ò jèrè o kò sí èrè kankan fẹ́ni tí ó lulẹ̀ ayé sẹ́rí ìkẹ́ ayé òun kan fi máa ń dìtà mi ọlọ́run fẹ́ràn kò sì kírun rí owó tọ́lọ̀ ń fún ni kò ní ìtumọ̀ Ọlọ́run yọ́nú sí ṣe rí ìgbà téèyàn mọ̀ pé Ọlọ́run yọ́nú sí wọn Ọlọ́run fẹ́ràn wọn nígbà téèyàn bá gba Ọlọ́run lọ́kàn tí wọ́n sì ń sin Ọlọ́run lọ́kàn tí ń sì wàrà lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run lóun nìkan tí ò wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì mọ́ Suratu Yunus aya sixty three sixty four Ọlọ́run yawma la yanfa'u malun wala banun Ọlọ́run bá ní ijọ́ àlìkèyàmọ̀ yẹn Ọlọ́run gbogbo owó tẹ́ kó jọ òní wúlò fún yín owó ti tán owó ti tán máa yín náà gbogbo ilẹ̀ tó gbójúlé ilẹ̀ ti tán gbogbo àwọn yẹn ńláńlá ti ń bẹ lẹ́yìn wọ́n ti kú ọlọ́run níjọ yẹn owó ò ní sànfàní wà lábàánú àwọn ọmọ tẹ bí làwọn ọmọ àwọn ọmọ tán làmì láàka wọn ò ní gbà yín lẹ́jọ́ náà ọmọ gan dùn tarẹ̀ ọlọ́run illa man ata Allaha bi qalbin salim ẹni bá bọ́ lọ́wọ́ bá pẹ̀lú ọkàn salimi mina shirk. ọkàn tí ó fúyẹ́ ọkàn tó là kúrò níbi ẹbọ ọkàn tí la ilaha ìlàlá ń bẹ níbẹ̀ náà ń pè ní àkìdá ó di ọlọ́run sọ́kàn tí tó fi jáde láyé nígbà wọ́n rẹ̀ gan wọn ní kọ́ka lọ́dọ̀ babaláwo lọ́wọ́ lọ ọmọ kú ó ní kóhùn okú sàn kóhùn okú okú sàn ọ̀sán fún un ju kóhùn wa lọ lè máa ṣẹbọ níwòyí lọ bó o bá lóun wọn gbádùn tán padà gbádùn nǹkan gbogbo ayé ni wọ́n gbọ́n pé o ti gbẹ̀sẹ̀ tiẹ̀ ti lé ọmọ ìyá mi má jẹ́ nìkan kan gba ìgbàgbọ́ ọlọ́kan rẹ kó tó lọ lè bọ́ lọ́hùn òun náà ni tó ga jù tó fẹ́ lè fi pàdé ọlọ́hun òun náà ní ìpalẹ̀mọ́ tó ga jù tó fẹ́ fi pàdé ọlọ́run jọ́lì kìyàmù suratu shu'ara aya eighty nine lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ìpè ọkàn wa lọ́lọ́run wò ọlọ́run ní wo ẹlòmíín nírúgbọ̀n wọ́n fẹ́ dé igbá yàrá yìí ẹlẹ́bọ̀sì ni ọlọ́run ní worúngbọ̀n yìí ẹlòmíín wíláwà ní yọ́ fẹ́ tó odidi sọ́ọ̀bù ọkàn yìí ọlọ́run mọ́tọ́ wà lọ́kàn yìí ọkàn yìí lọ́lọ́run fẹ́ ṣe kíni lọ́lọ́run fẹ́ wò ẹlòmíín kírun débi pé gbogbo wájú rẹ̀ báyìí ó ti dípadì látara àfẹ́rí kalẹ̀ ìsì tó ń gúnṣẹ́ ń gúnṣẹ́ ń lọ ìyọnu àgbà ṣé nínú ọkàn rẹ̀ ta ló gbà pé yọ làwọn àgbà wọn ìyá kàná sí tayé làwọn sì mọ̀ ìtọ́wọ̀ nu kọ́ra nìyẹn ní wọ́n fi ní mọ́tẹ́lá àfa kankan mọ́ ọ̀rọ̀ àwọn àfa ṣe ti sú wa alukura ni ọmọ segin ni ni ọmọ tẹ̀lé ìdálùkura ni sọ pé wọ́n ìyá kàná sí tayé tẹ́ ẹ bá wọ́n rà sí ẹ pè ọlọ́ kò sí ní tẹ́ fẹ́ tọ́lọ́ wọlé ṣe ẹ wá lè sóògùn ẹ lè bá lè jànú àní ká lè jànú ọ̀ràn yìí lọ́wọ́ kó sínà fún yín kọ́ta yín ó sínà fún yín sọ́ta yín ó máa sínà fún yín ẹni kọ́ta yín ó máa sọ yín sọ́ta yín ó máa sọ yín àbí yóò tún júyàn sẹ́nu kínní sẹ́nu kínní ń. Islam wa ń Yorùbá ó ń bùkátà kágbọn yẹ o èyí wọn ń lo àgbo jẹ̀díjẹ̀dí o àti sọ́lànà ní igbó òrókò àbí àgbo bà àgbo onírúurú àgbo mú kínní agomojẹ̀dí gbogbo àwọn tó bá ti jẹ́ oògùn àrùn anabi ní tàdá wa o anabi ní ẹ máa ṣoògùn àrùn kò sárùn kan tí ò lógun àmọ́ àmọ́ wàlẹ́ àtàtàdá wa bí haram àmọ́ ẹ máa fi haram ṣe dé ẹ máa lọtí ẹ máa lo gogoro ẹ máa jẹlẹ́dẹ̀ ó ti yé ẹ̀hẹ́ ìgbàgbọ́ òun làkọ́kọ́ fẹ́ni tí wọ́n ń palẹ̀ mọ́ àti pàdé ọlọ́run ọlọ́run ọ̀sẹ̀ sọnù ayà kan ní onífàmọ́ńkà ni yẹ́rìjú lè kọ́ àròbí yìí ọlọ́run lẹ́yìn tó bá fẹ́ pàdé ọlọ́run fàlẹ́ yá àmàlẹ́ àmàlẹ́ sọ́ọ̀lẹ́há kọ́ mọ́ ṣiṣẹ́ rí lẹ́yìn náà lẹ́yìn náà wala yushrik bi ibadati rabbihi ahada gbogbo ń tó jẹ́ ìbáàdà kọ́ mọ́ fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ọlọ́run la fẹ́rí kalẹ̀ fún ọlọ́run la rúkú fún ọlọ́run ọba aláàlá pè ọba ti ní ẹ̀yà ayé o yà á ṣe òkè nìkan o tọ́ ọba máa wàláyé kò sí nusura kankan ya allah olówó abẹ kul id'u allaha aw id'u rahma ìtọ́lọ́ sọ ni wala tad'u ma'a allahi ahada ọlọ́run ni a máa pè lómi lẹ́yìn ọlọ́run àwọn ni yáa ṣe wọn ni wọn ní ẹ̀sìn àwọn tìjà ní àwọn gbé wa ká máa gbé lọ fáṣì lọ́dọ̀ wọn kẹ́ni kan máa gbé wa lọ níbí yáa ṣe o ya allah olówó àni ẹ̀sìn wa wọn ni innal ladhina tad'una min dunillahi ibadun amthalukum ọlọ́run bá láwọn tẹ̀ ń pè èèyàn bíi tiyín làwọn ẹ sì máa gbà wọn sáwọn gan rí bùkátà ara wọn yanjú ó tó wá kan ti gbogbo àwọn ẹ̀sìn kẹsìn yẹn ni máa ń bá gbàgbọ́ jẹ ni kọ́ ló mọ́sá ìsànù wa ìpalẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí gbàgbọ́ wa bá ti da bil amal salih iṣẹ́ rẹ̀ ọlọ́mọsá ìfún wa ṣe wọ́tá bá jáde láyé dáwọn èèyàn máa ròyìn wa dáadáa ìpínlẹ̀ ẹni rẹ̀ lọ ọlọ́mọsá sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ gbogbo ibi abákùsí torí ẹni tí ó bá rí sẹ́rí sí kọ́ palẹ̀ má lè kéya mọ́ ọlọ́run bá ní yawma idhin yasduru an-nasu ashtatan liyuraw a'malahum ọlọ́run bá ní jọ́nà ọlọ́run ní á gbé àwọn yẹn dìde nínú lẹ̀ ashtatan mutafarriqin wọ́n máa tú jáde sẹ́mi bí àwọn àwọn èèrà sí máa tú jáde nínú sá wọ́n kà máa tú jáde àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run wọ́n kà máa tú jáde ashtatan liyuraw a'malahum kí wọ́n lè bá rẹ̀ sàn ìjọ àlèkè àmọ́ ìjọ ẹ̀san ni ọlọ́ni faman ya'mal mithqala dharra ẹni tó bá ti ṣe eré bó ṣe òkú kéré tó khayran yara ọlọ́run ó mú wá fún ẹnì kankan lọ wọ́n sì bá ti mọ́tò wọ́n sì kọ́lẹ̀ fún ìyá alágbájá wọ́n fẹ́ gbèrú wọ́n sì gbèrú yọba ń bẹ ìjọ àlèkè àmọ́ ẹnìkan ó ní ẹ̀dá kún gbọ́dọ̀ ọ̀dà kankan ó ní ẹgbàá bí yóò sì bá ń bẹ ìjọ àlèkè àmọ́ bó ṣe òkú kéré tó nínú sẹ́ẹ̀rì ọlọ́run ní òun ti kọ́lẹ̀ wa man ya'mal mithqala dharratin sharran ẹni bá ṣiṣẹ́ kan tó ṣiṣẹ́ burú bó ṣe òkè ó kéré tó ọlọ́run bá ní yóò rí ìjọ́nà ipe àwọn kan yín mú lásán náà wọ́n kọ síbẹ̀ bí o ti yín mú tó ní ẹ àwọ̀ wà tẹ̀lé ibà àkàn tán ni màmá rẹ̀ pè é ó pòṣe ìyá rẹ̀ ni wọ́n bá ń ra kankan wá ọjọ́ sọ̀mọ́lẹ̀ gbogbo aburú yẹn lèyàn bá wọ́n kọ́ lẹ̀ fún yẹn bá a ṣe jòkó lẹ́yìn wọ́n kọ́ lẹ̀ jọ́nà bá a ṣe jòkó ìgbà jòkó wà sí torí sẹ́yìn rẹ̀ ni ẹ dákun ẹ mọ́tà ìjà fi sẹ́ burúkú lẹ̀ ìjà bẹ́lọ̀n lóru wọ́lọ́n wọ́lọ́lọ́kan mi darí ọkàn mi síbi dáadáa yọ ọkàn mi kúrò níbi aburú torí ẹ̀san sọ́tò zalizala àyà ẹlẹ́ẹ̀keje àtẹlẹ́kẹjọ lọ́wọ́ nínú àwọn ọ̀sẹ̀ ẹ̀rí tá ànábì ká ànábì ni man kana yuminu billahi wal yawmil akhir gbogbo ẹni tó bá gba Ọlọ́run bá gbọ́ lóòótọ́ tó sì gbàjọ́ alikiyama gbọ́ lóòótọ́ falyaqul khaira kó máa sọ̀rọ̀ dáadáa aw liyasmut tó bá rí pé wọ́n lọ́rọ̀ dáadáa lẹ́nu kó dákẹ́ kákan yanu báyìí pé ah à ń sẹ̀fẹ̀ ni à ń sọ̀rọ̀ ni à wàhálà ńlá ni o tó bá ti mọ̀ pé tó fẹ́ sọ yìí kì í ṣe tó dáa má wulẹ̀ sọ tó bá ti gbọ́ ọlọ́run gbọ́ tó ti gbọ́dọ̀ àlèkè àmọ́ bọ̀ nítorí pé inú àwọn tí wọ́n gbé jáde fọ́njọ́ náà iná làwọn ọ̀rọ̀ tó sọ láyé anabi ni mankana yominu bilahi wale yominu akhir ẹni bá gbọ́ ọlọ́run bá gbọ́ tó sì gbàjọ́ àlèkè àmọ́ gbọ́ fali yọ̀sìn ìlàjárì kọ́ ọmọ sí dáadáa sí níbọ̀ rẹ̀ àwọn alájọgbé alájọgbé rẹ̀ kọ́dà ọ̀gbọ́dọ̀ mọ play Qur'ani kọ́ máa fi o ó ní èmi ń gbọ́ yà sí òun ò sì rọrùn sùn ó ní yé sókè bàbá yé sókè ọ̀wọ̀ náà yà sí ló sì ń gbọ́ torí òun nílà òun fẹ́ sùn ìwọ ṣe kí ni ìwọ wá ń di lọ́wọ́ wọ́n ó gbèsè e tí àbí kó ra lò rẹ̀ kọ́ ọmọ dá nǹkan gbọ́ kátó wá pé ọ̀wá ń jù dọ̀tí sójú ọ̀nà rẹ̀ kátó wá pé ọ̀wá ń bàjá kátó wá pé ọ̀wá ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kátó wá pé ọ̀wá ń báyàwó ẹ̀ lásìkò Eh, kátó wá pé òun lù jìbìtì kátó wá pé òun dá fìtínà lẹ̀ anabi yẹn tó bá gbọ́ lọ́wọ́ àtijọ́ lè kíyàmá kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú kíni àwọn aládọ́gbé rẹ̀ anabi ni wa man kana yu'minu billahi wal yawmil akhir ẹni bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lóòótọ́ tó ṣe gbọ́jọ́ lè kíyàmá gbọ́ fálẹ̀ yóò kiri mọ̀tọ́ ìfà gbogbo bàtí àlejò bá ba àlejò ẹbí ni o ọ̀rẹ́ ni o ẹni tó mọ̀ ẹni tó mọ̀ ni o kó sàpọ̀nlẹ̀ torí ẹni bá ti já àjòjì tó bá ti wọ̀lú ó ti ní problem àbí kò síbi aṣọ rẹ wà mọ́ kò síbi táwọn èèyàn rẹ wà ìyàwó rẹ tí wọ́n dáná fún kò sí lọ́dọ̀ rẹ mọ́ ẹ̀yin ló kù tẹ́ ẹ̀ sìgìnì tẹ́ ẹ̀ sùgbà rẹ̀ ẹ̀rì tẹ́ bá gbàlejò yọ sàdúrà fún yín kò ní gbàgbé yín ipe ah wọ́n gbà mí lálejò kọ́dà wọn ò já mọ̀ pa sí nlé àmọ́ bí yẹn bá ṣiṣẹ́ àlìjáná bẹ́ẹ̀ ni iṣẹ́ ńlá ni o oúnjẹ tẹ́ ìjẹ́ ńgbà mí ẹ lọ lè ṣe nítorí àlejò ẹran tẹ́ ìjẹ́ ẹ lọ lè ra ẹlòmíì bóyá inú àwẹ̀ la máa ń gbadìẹ ó lè ra diẹ fàlejò nítorí kó lè bá a ségin ní kó lè bá a gba ládá lára rẹ̀ níjọ́ àlìkìyà o ládá ń bẹ fún ẹni tí wọ́n gbàlejò ní àlìkìyà o ẹni bá sì bá fojú àlejò rí màbo òun náà bá níjọ́ àlìkìyà o anabi ni ọlọ́wọ́n bá aláà sọ pé kọ́dà àwọn tí wọ́n máa ń tajà tí wọ́n máa ń jin òṣùwọ̀n nídìí sàmùpé lọ́dọ̀ tiwa àwa kà sí pé ara òwò ni tẹ́ẹ̀fì mọ̀gbẹ́njọ́ àlìkìyàmọ̀ yẹn ó kọjá bá sẹ́rò ọlọ́ni wáyélu lèlìmùtọ̀fífì wáyélu lèlìmùtọ̀fífì ọlọ́ni àyè kan wà nínú ná àwọn tí wọ́n máa ń dín òṣùwọ̀n nídìí àwọn ni wọ́n wọ̀ bẹ̀ alladhina iza qitalu ala nnasi yastawfun táwọn bá rà níbi wọ́n ti rà tí wọ́n wọ̀n bí wọ́n ti wọ̀n wọ́n wọ̀n ní pérépéré wa iza kaluhum aw wazanuhum yukhsirun tí wọ́n bá ti wá ta fẹ́ àwọn ti wá jìndì wọ́n ti ṣàbòsí ala yadhunnu ulaika annahum mab'uthun ọlọ́run ní sún wọn mọ̀ pàgbà wọn dìde ni liyawmin azim ẹ̀rí liyawmin azim níjọ́ tó tóbi yawma yaqumu nnasu li rabbil alamin ọjọ́ tí gbogbo ẹ̀dá òdòwájú ọlọ́run èèyàn alákọ̀ọ́lá yẹn sí ọjọ́ díẹ̀ mbẹ́ wọ́n ní wọ́n yànjú ẹ̀jọ́ àlùkìyàm nítaǹgbọ́ yìí ni ẹ̀ èèyàn ra èèyàn fẹ́ ta epo nílé epo ọgbà ten thousand ọtẹ epo nine kínní nine five wọ́n ní ọlọ́run gbé wájú àlùkìyàm ẹni tí ń ta ráìsì òjìyàn àgọ́ lónìí ẹ̀mí kọ̀tà pé mọ́ nígbà ọlọ́run ọlọ́run yanjú àwọn ọ̀rọ̀ kéékèèké báyìí àwọn ọ̀rọ̀ ńláńlá ń kọ́ jẹ̀mọ́ ìjọ àlìkèyàmọ kéèyàn ọ̀nà tí lórúkọ bú ẹkún ni pé bọ́ọ̀lù ó sì sọ̀rọ̀ mí jọ́nà sànú mi torí kò sẹ́nìkan tó ní ọmọ lọ nùnà tí ó ní kí lóun ṣe ibà yà máa gba náà lọ kò sẹ́nìkan tó wà pé kí lóun ṣe kódà anábì ni gbogbo ẹni wọn fẹ́ sí sùrù sẹ̀rẹ̀ gan ọlọ́run fẹ́ jẹ́yàn ni tí wọ́n ní wọ́n fẹ́ sí sùrù sẹ̀rẹ̀ ó lè mú tán سورة المطففين آية على قوس kẹfà ومن ìṣẹ̀dáàdì ليوم الآخر nínú àwọn ìpalẹ̀mọ́ fọjọ́ àlìkìyàmù ẹni tí máa ń palẹ̀mọ́ kọ̀dọ̀ òdẹ́yìn wọn ni yóò tètè máa san gbèsè ọrùn rẹ̀ gbogbo àwọn tá a jẹ gbèsè kọ́lọ́mọ́sàbá ni san gbèsè tá a rántí kọ́lọ́mọ́sàbá ni san gbèsè tá a ti gbàgbé kọ́lọ́ ran wa létí kọ́ wa bá wa san tọ́lọ́lọ́wọ́n gbàgbé ẹni tó sì jẹ náà gbàgbé níjọ́ tó ń ya ojú pípọ́n lòun fi ṣe kínni ńlọ fi ń ya ẹlòmíì ẹkún ní fi ń yáwó tó bá ti wá gbowó tán yóò wá gbàgbé pé òun yáwó lọ́dọ̀ ẹni tó sunkún lọ́dọ̀ rẹ̀ anabi ni yughfaru li shahidi kullu dhanbin illa ad-dayn anabi ni gbogbo ẹni wọ́n bá kú sójú ogun ẹ̀sìn wọ́n sì ń bẹ nídà lòun náà ń bẹ wọn wọ́n padà wá bẹ ọwọ́ kú anabi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá ọlọ́run sì parẹ́ illa ad gbèsè tó di ọmọ anabi adama nìkan ò ní parẹ́ àfi tó tó ń bá ló ń bọ̀ ibi gbèsè lágbára dé wọn níbà anábì wá fẹ́ kírun sáwọn yẹn la anábì ó béèrè pé ṣé ọ̀jẹ̀ gbèsè tí wọ́n bá ní ọ̀jẹ̀ gbèsè anábì ní ẹ kírun sọmọ ya yín la anábì ó gbalé lọ ìtumọ̀ ẹni pé bí àdúrà anábì ṣe tó tọ́ba ti ń pè ọlọ́run tọ́lọ́ máa ń gbọ́ onígbèsè ò lè rọrùn wọ̀ pẹ̀lú àdúrà anábì anabi wa alebi jadansa kanjọ kan lọfẹ kírun sí la wọn ní sọ jẹ gbèsè a wọn lọ jẹ o anabi fẹ́ padà ọ̀rẹ́ rẹ̀ kan ní òun bá san anabi ní ó san anabi wa kírun anabi kírun tán anabi wa pàdé ẹ lẹ́yìn jọ kejì síjọ kẹta anabi wa ní bóun ní gbèsè ọ̀rẹ́ rẹ̀ ta sin ní níjẹta bóun ní gbèsè rẹ̀ ó ní mọ̀sẹ̀ san ní sinna ni anabi ní ní sinna lọ́wọ́ ọ̀run yìí ní sinna lára ẹ̀ tó balẹ̀ lọ́rùn yìí ẹ̀mí rẹ̀ ń sọ́fà ń fòrò. bàbá mọ̀ pọ̀ lágbára gbèsè mọ́ yóò da akọ lọ lè bá ẹni tó jẹ lówó kọ́dà kọ́mọ́sà yìí bùn ọ́ kọ́mọ́sà yìí segin ni kọ́mọ́sà yìí bùn ọ́ tó bá ti bùn ọ́ ó ti tán náà nìyẹn torí ẹni tí ọba lòun palẹ̀ mọ́ àlàáhẹ́rà ọjọ́ àlìkèyàmọ̀ tí ó sì ní gbèsè lọ́rùn tí ó sì mọ wá bí ó ṣe san ọjà yẹn lówó òun kọ́lé ọjà yẹn lówó òun ra mọ́tò ọjà yẹn lówó òun ṣe bẹ́ẹ̀ dè ọjà yẹn lówó ọwọ́ lọ́n palẹ̀ máàlì kìyàmà ọ̀ palẹ̀ máa o torí pé ikú bá dé tó bá gbé lọ́rùn wàhálà ni ọlọ́run inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́run bá ní èmi ọlọ́run mọ́ pa yín láṣẹ àwọn àmánà tó wà lọ́wọ́ yín ẹ̀rí pa ìfàálẹ̀ àwọn tó ní lọ́wọ́ kẹ́ tó jáde láyé o àmánà tó wà lọ́wọ́ yín ẹ̀rí pa ìfàálẹ̀ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀gbọ́n yín kú ìwà àbúrò ni wọ́n kó gbogbo property lé lọ́wọ́ yá gbìyànjú kó o tètè falẹ̀ àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ kíkó tó wọlé bá ọ káwọn ọmọ rẹ kán mọ̀ bá wàá jẹ mọ́lẹ̀ torí àwọn rò pé táwọn ni. nínú àwọn al-istidadu lil-yawm al-akhir at-tahallulu min al-madhlaba wọ́n ní gbogbo èèyàn tí ọba ń palẹ̀ mọ́ ọjọ́ àlìkèyàmà wọ́n ní kó di pé òun bọ̀ra alẹ̀ kúrò níbi ìwọ àwọn èèyàn tó wà lọ́rùn òun min al pé lágbájá o boko haram ni ó padà wá sọ fáwọn yẹn pé irọ́ mọ̀ pamọ́ kì í ṣe boko haram àbí bẹ́ẹ̀ sì kọ́ arábìnrin tí ń lọ yẹn onísìnà ni onísìnà ni ọ̀jẹ́ ó sì mọ̀ kankan parẹ̀ àbọ̀ parọ́ mọ̀ àyàn tó sì mọ̀ pé ń tọ́ pamọ́ yìí irọ́ ni ń tọ́ sọ òrí bẹ́ẹ̀ àbọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa tó sì mọ̀ pé ọba tiẹ̀ jẹ́ ni àbó lù ú nílùú tàbòsí àbó gbé owó rẹ̀ owó tó dà yín pọ̀ ọ̀nà àbó gbé mọ́ lọ́wọ́ anabi ni man kana ti inda wuma silama ẹni bá ti ní ìwọ̀ kan lọ́rùn tó jẹ́ tàbòsí li akhihi tó yẹ kó dá padà fọ́mọ yẹ ẹ̀ fàlìyàtà halali minha kó yà tètè gbìyànjú kó rí i pé òun dá gbogbo ẹ̀ padà o fa innahu laysa thamma dinarun wala dirham ọ̀run tá ń lọ anabi ni kò sówó dínárì ń bẹ kò sówó ń bẹ kò sí náírà ńbẹ kò sí dọ́là ńbẹ kò sí pásítà lì ńbẹ kò sí rìyálì ńbẹ wọ́n ní wọ́n sì gbẹ̀san anabi ni min qabla yóò xadà li akhihi min asanati tó bá dijọ́ yẹn ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n gba ẹ̀ṣẹ̀ padà látara sẹ́ẹ̀rì tó ṣe wọ́n múnú àwẹ̀ rẹ̀ wọ́n fi di ẹni tí ọ̀parọ́ mọ́ ẹni tó sọ̀rọ̀ burúkú sí ẹni tó lù ń lu jàmbá gbogbo ọlọ́kọ̀ àwọn ọlọ́kadà tí wọ́n máa ń yọgi káàkiri tí wọ́n máa ń lu àwọn ọlọ́kadà yẹn gbogbo àwọn ọlọ́pàá inú tí wọ́n máa ń yọgi sáwọn ọlọ́kadà yẹn sẹ́wọ̀n pé àwọn tọ̀hún náà wọ́n ti gbà fọlọ́ ń pé tọ́ wọ́n lọ́mọ ìjọba làwọn tẹ́ ẹ̀ bá lọ lè bá wo àwọn tẹ́ ẹ lù ú pé ẹ dákun ẹ mọ́sá yọ̀ǹda mi Ibrahim dákun ìjọba yìí mo lù ọ́ mo mọ̀ lù ọ́ ìjọba yìí láyìísẹ̀ mo lù ọ́ tán mo ti ń gbowó lọ́wọ́ ẹ wọ́n ní gbogbo ẹni tó bá lùyàn nílùú àbòsí wọ́n yọ nínú sẹ́ẹ̀rì rẹ̀ níjọ́ àlìkìyàmù ẹni parọ́ mọ̀yàn wọ́n yọ nínú sẹ́ẹ̀rì ẹni sọ̀rọ̀ yàn láyìí dá lẹ́yìn wọ́n yọ nínú sẹ́ẹ̀rì fẹ̀yìn lẹ́mú yẹ̀kún làwọn àṣàná tún ń tíọ̀bà wá sí sẹ́ẹ̀rì mọ́ ó kì í ta min sayyati akhihi wọ́n wà mú nínú aburú tọmọ ya rẹ̀ sí ẹ̀ṣẹ̀ tọmọ ya ẹ̀ fatur hati alayhi wọ́n wà dì mọ́ wọn dì mẹ́rù tiẹ̀ bọ́lá wọn sì yànjú nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé yẹn palẹ̀ mọ́ fẹ́jọ́ alikiyama alikibalu alọ́lá bi tọ́hát òun náà ni ká múra sí ìjọsìn alẹ́ ní yọ pẹ́ kọ́ yá alẹ́ ní yọ yá kó ṣe kí ni kọ́ pẹ́ ká máa kírun wákàtí márààrún Allahu akbar Allahu akbar gbogbo tó o bá ń ṣe filẹ̀ ni tó o bá ti filẹ̀ ọ̀ mọ́jọ́ alikiyama arákùnrin kan bẹ̀ mo ti sọ̀tàn rẹ̀ rí báwa tá a bá ti gbọ́ ní kẹjà ní èkó mẹ́rin tó bá ti gbọ́ Allahu akbar Allahu akbar gbogbo iṣẹ́ tí máa ń ṣe mẹkáníìkì ni o yóò fi sẹ́yìn ẹlẹ̀ ìwọ́n ń tú ẹ́ńjìnì kan lábẹ́ mọ́tò ń tú ẹ́ńjìnì kan lábẹ́ mọ́tò ẹ́ńjìnì yẹn bọ́sí lẹ́lẹ̀ tó tú kalẹ̀ tó bọ́sí lẹ́lẹ̀ báyìí lọ́gbọ́ Allahu akbar Allahu akbar ẹ bá kó spanner àti gbogbo àwọn irinṣẹ́ rẹ̀ ẹ bá kó kalẹ̀ ẹ bá kó amasalasi lọ ọ sàlùwàlà ó ṣe ráka méjì kan tó di pé wọ́n kírun zohori wọ́n kí zohori tán ó kí àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ sàlà wọ́n jọ sọ̀rọ̀ ó ní òun fẹ́ sáré lọ lè parí iṣẹ́ tí tóun ń ṣe àti bí engine yẹn ṣe balẹ̀ àti àwọn òyìnbó tí wọ́n ti lo company yẹn rí wọ́n ti lo eré ilẹ̀ yẹn rí wọ́n ti pàṣẹ àwọn wáyà iná kan ti wà ní abẹ́ àti bí engine yẹn ṣe bọ́lẹ̀ báyìí ó ti fọ́ páìpù páìpù ti bó wáyà iná ti wà lára lára engine ó mú spanner àti gbogbo àwọn oníṣẹ́ báyìí kọ́ fọwọ́ kan báyìí iná gbé ni ló lulẹ̀ bóun ṣe lọ́dọ̀ ọlọ́run àwọn tí wọ́n ń palẹ̀ máàlì kìyàmọ̀ ni ẹ̀yọ́ màyà mi kápẹ́ ọba jẹ́ ni tí ìkírun náà ṣe mọ̀ pé tí ọba lọ́nu bọ́ba ikú láago mẹ́ta tó òkè zuri èyàn dáràn tẹ́yìn bá kú láago márùn-ún tó òkè asiri èyàn dáràn bẹ́ẹ̀ bá kú láago méje sí méje àbọ̀ tó kí magiribi èyàn dáná bó bá kú lóru tó kí ìṣá ìwàhálà ni tó bá ilé kú bí aago mẹ́wàá tán ni ò tí kásùbà fìtínà lánàá ẹni bá ń palẹ̀mọ́ àlìkìyàmọ̀ yóò máa palẹ̀mọ́ kú torí ikú ni afárá tí ń bẹ láàrin ayé àti àlìkìyàmọ̀ ọlọ́run mọ́sá wọlé mọ́sá jẹ́ àtàn dáadáa o ọmọ dìde lóru ọmọ ṣẹ́náfìlà lóru ọmọ kí ọlọ́run ọmọ yìn ọlọ́run torí pé gbogbo tó tó jọ gbogbo ènìyàn padà bọ́ gbogbo tó ní ní ọ̀padà tán ilé ayé kan padà parẹ́ àbí kọ́ lọ́wọ́ aláwọ̀ mú ọ kó láàrin ọlá nínú ọlá nínú ọlá nínú kẹ́ wọ́n ní ikú a máa rí ọba bọ́lẹ̀ a máa yọ lè mọ́mù ní mọ́sálásí ikú a máa yọ mòdìrú ńlẹ̀kẹ́ ikú a máa yọ pírẹsidẹ́ǹtì yọ̀yọ́ wọn àfẹ́ lómi jẹ wọ́n ní dojoojúmọ́ lóru ni ká máa gbìyànjú ká máa ṣàdúrà máa kírun bí ìgbà tó kú láàárọ̀ la máa ṣàdúrà máa ṣe síkìrì máa rántí ọlọ́run máa gbàwẹ̀ alamisa àti monday thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run máa gbàwẹ̀ àwọn nǹkan tí yóò jẹ́ ẹrù tó ń kó lọ́rùn nìyẹn ò ní mú ilé rẹ lọ ò ní gbé mọ́tò lọ tí wọ́n bá ti sin ọ́tàn sìn wọn ní kó góòlù rẹ síbẹ̀ gbogbo tó fọwọ́ rẹ kójọ àwọn èèyàn ní ọ̀padà wá lò ìdíwọ̀ gbé lọ́rùn òní ìbàdà ilé ayé ọ̀wájú orí ìbàdà sí wọ́n wá fọ̀ kó ilé ayé lógìgì olùsí ayé ọ̀run tó wà ń lọ ọ̀wárí kankan kó lọ́run lẹ́yìn irun aláàkùbà aláàkùbà aláàkùbà sáwálẹ̀kùn ọlọ́run gbàrú òrun yẹn kọ́dé aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un ọlọ́run láwọn tí ó là lọ́run làwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń kírun tẹ́mi wọ́n sì wà ní orí irun bó lẹ́mìíràn ó sì wà lérí irun pẹ̀lú bùkátà tó pẹ̀ pẹ̀lú ìdààmú tá a bára wa ìtumọ̀ ẹni pé pásítọ̀ kòrónú bá ti tó gbàgbé ìṣòro ayé gbàgbé wàhálà lé ayé oore lé ayé gbé sẹ́gbẹ́ kan concentrate lérí ọlọ́run kọ́lọ̀ lè ba gbàrún ẹ̀ torí ìrún náà ló mú lọ òun ni kọ́kọ́rọ́ tó fi wà àlìjánà miftahu àlìjánà as-salah ànábì ní ìrún ni kọ́kọ́rọ́ kì í wá ṣe ìrún tó yẹn kàn kí alaala tó sàlámù aleykum kọ́ ìrún tó ń kí tó ọmọ fati ake ọmọ fati ake ìrún mangalubi ẹni wàhálà láàrin náà nítorí wọn mangalubi ọ̀hún ghayril maghdubi alayhim waladdallin bí jìbìrì ò ṣe wí fún anabi ni bá anabi ṣe wí fún àwọn sábà ni tabari pé tọwọ yín wàá jẹ yorùbá àwọn wa níjọhún ọlọ àwọn ọlọmọsìn wọlọ ńlọkẹ ojú ti là iléeké ti pọ èyí máa ń jáde ilé tí ó lọ lè kọ́ fatia ní nìbàdàn tí ó kó láti gbèrú kómi nítorí tọ́ba ti ké fatia ò nírun kọ́ ló mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ọmọ ṣe sàrà ọmọ fi ìkẹtọ́lọ̀ fún ọmọ fi tọrẹ ìwọ ni ọ̀n palẹ̀ mọ́ torí gbogbo ohun tó ń ṣe yẹn ọlọ́ọ̀lẹ́ bá lọ́hùn ọ̀rọ̀ wa bí ọ̀rọ̀ ẹni tó wà nílùú èbó ni eléyìí wà nílùú èbó yín fowó ránṣẹ́ ẹ ní kan bá wọn kọ́lé bá wọn ra mọ́tò kan bá wọn kọ́ ṣọ́ọ̀bù bá wọn ralẹ̀ ọ̀kan wà nílùú èbó àwọn fújì tó bá wà nílùú èbó lòun náwó fún tiẹ̀ òun fowó ṣòfò àwọn méjèèjì wọn á ní ká máa bọ̀ wálé wọn kàn ní ọya wọn dìpọ́ọ̀tì wọn lógìgì ibi kan máa bọ̀ wálé ta ni ó lè léde sí ẹni tí ń fi kan ránṣẹ́ sí lónìí ẹni tóun fi jayé tóun jayé òun máa sọ́fà yọmọ wá dààmú bí ọ̀ràn ayé àtọ̀run ṣe rí nìyẹn tó o bá ti rí ìbáàdà fi sí ọ̀dọ̀ ọlọ́run kò sí tó dé bá torí ilé ayé ti wọ̀ wálé òde bíi pé wàláhì ayé béèrè lọ́wọ́ ìyàwó wa pé ṣó ti kírun níta àmọ́ béèrè ni pé ẹ kí ni mo fẹ́ jẹ oúnjẹ ṣé ẹ ti jẹun ara jọ padà jẹrà sáwọn ọmọ ti sà assignment school assignment school náà torí kí ni jama torí oúnjẹ náà ni kọjá béèrè pé bó ni kùránì àwọn ọmọ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àsìn lọ́wọ́n bá wa wọ́n ní al-ibadatu iya zadu al-hakiki wọ́n ní ìpalẹ̀mọ́ tó jẹ́ ìpalẹ̀mọ́ gidi òun náà ní ìpalẹ̀mọ́ tó ní ṣe pẹ̀lú ká máa sin Ọlọ́run ọba wọ́n ní òun náà ní ìpalẹ̀mọ́ tá a mú rìnrìn àjò tá a lọ ẹlẹ́ẹ̀kẹfà kẹsìrátù istikfar wa tawba káti túbá bẹ́ẹ̀ máa ń palẹ̀ mọ́ ó ti túbá o ó ti tó láti jọ yìí ó yẹ kó wọn ní wọn mọ̀ pé ọlọ́run bá ó fi ọ́ lára balẹ̀ ó yẹ kó ti tó ó jáde jáde jáde wọn ò ti mú ó ti tó. alam yani lil ladhina amanu an takhsha qulubuhum li dhikrillah ọlọ́run bá ní sí ikọ̀ wá ti tó ó ṣe sì náfà títí ẹnìkan mọ́rí ó ti tó àwọn èèyàn ti lùgbàdì aids àwọn yẹn ti lùgbàdì àrùn tí ò lókọ tí wọ́n ti dẹni sàárè àwọn yẹn ti lu mọ́gùn ó ti tó senof yóò dáa kó túbà ọmọgbà tí kò yọjú àtàwùbà kátì túbà kátì tè túbà níbi ẹ̀ṣẹ̀ ọlọlẹ ológun káàkiri kò sí ilé ológun tó ti mọ kò sáfún jálàbí ẹlẹbọ tí ọdà wọn kò síbi tó ti sògùn láyé ó ti tó túbà gbogbo rẹ bọ́ ló ń ṣe túbà tọ́ba ti túbà ọlọ́run ṣe tán òun yáwó èlé òun gbowó èlé ó ti tó gbogbo àwọn tí wọ́n bá fara kí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ń sọ yìí ìjọ àlèkè àmú nira fún wọn ọlọ́run bá ní àwọn dáńgbò owó èlé ilá ayako mu náà wọn ní dìde nù sáré ilá kama ayako mu lẹ́tì yàtà kàbátò ṣètò ọ̀nà mìíràn mas ọlọ́run ni wọ́n dìde bí wéré ni gbogbo àwọn dáńgbò owó èlé ìjọ àlèkè àmú wọ́n yà wèrè wọn ò tí ì wọ́n náà o ọlọ́run kọ́kọ́ yẹ̀yẹ́ wọn náà níbo ọlọ́run bá gbé wa dìde ẹlòmíì ọmọ sọ pé owó owó owó alájẹmọ́sùn wàláhì bó ṣe ní náà nìyẹn bó ṣe ní sinmi láyè lè ní sinmi nù sàárè níjọ́ àlè kíámà yóò nira fẹ́ẹ́ tí ń gbowó èlé àwọn ní ìnira ni ìnira ni à èyàn ò rí ìnira tí ìjọba ti gbowó èlé ìjọba gbowó èlé ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìnira nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀jẹ̀ àtúbá ẹlòmíì bá ṣe jòkólẹ̀ yìí ọlọ́run tó ti sànú òbí ẹ̀gbẹ̀yìn bàbá rẹ̀ ń wọ àkísà ìwọ ń wọ sọ àkísà ni wọ́n náà ń wọ ọkàn rẹ ni sọ fún ọ ìyá rẹ ń gbé ọjà káàkiri o sì lówó láti máa fún lóúnjẹ òfun tó bá di wíwálé kíámà yóò nira fún yàn ẹjẹ àtúbà lọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run ọba ní kàtúbà ẹni tí ń jákun ẹbí kò túbà ẹni tí ń mutí kò túbà ẹni tí ń ta nàìjà bẹẹtì kò náà túbà Ọlọ́run ní kò dá innamal khamru wal maisiru Ọlọ́run ní ọtí àti kẹrìmọ ta nàìjà bẹẹtì kẹrìmọ ta tẹ́tẹ́ ẹn wali ansọbu k'a ma pẹrẹn si diw sa a bẹ k'a ma pẹrẹn fọsẹ wali asilamu k'a ma lọ le wusẹ liji sun mini amali sẹyitọ alamọ b'a ni i se sunni faji tẹ nin bo ẹ kun bẹ ala ni kun bẹ o si bọ wala ala ni ẹ kun bẹ faji tẹ nin bo ẹ kun bẹ yọti ẹ ma mọ ma bẹyẹn ti wa tuba alamọ safunẹ jin fun ẹ wá máa bí táwọ́bà lágbára dé bọ́bá ti lóò ṣe mọ́ èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ fún la ilaha illallah tọ́ba ti pinnu kó ṣe mọ́ ipe wọ́ lọ́hùn láti ní lọ ìṣèṣìná mọ́ gbogbo èyí tó ti ṣe sẹ́yìn wọ́n sì parẹ́ tọ́ba pinnu pé láti ní lọ ìlọlé ológun mọ́ àdúrà ní ma ṣe gbogbo ọ̀nà ògùn tó ti ṣe ọlọ́run sì parẹ́ tọ́ba ti lọ́ọ́ gbowó ìlémọ́ tó pinnu tó sì lọ́mọ́ àmọ́ láàrin wa àtọ́lọ́ ni ọ wà o torí ìyàwó ọ̀rọ̀ kan rẹ̀ tọ́ba ti dìtámì bẹ́ẹ̀ ọlọ́run sì pàtẹ́yìn rẹ fún ọlọ́run ni walaysati tawbatu lilladhina ya'maluna sayyi'at hatta idha hadara ahadahumul maut ọlọ́run bá ní ọlọ́run nígbà tútù bá mọ́ o àwọn tí wọ́n ti sẹ́ bú tí màláíkà kú bá ti yọjú màláíkà yọjú báyìí torí òótọ́ àlìyẹ́kìn ọlọ́run bá ní ẹ máa sin ọlọ́run bá ní títí tí màláìka kó fi ṣe kí ni tó fi yọjú wọ́n wá ní téèyàn bá wá ń ṣe ọlọ́run tí màláìka kó bá wá yọjú tó rí òótọ́ báyìí tó wá ní òun ò ṣe mọ́ ọlọ́run bá ní ilé ìsàtì tàwùbà ọlọ́run bá ní òtúbà òtúbà wọ́n bá ní màláìka kó tó ṣe ọlọ́run bá ní qala inni tubtu al nígbà màláìka wá yọjú lọ́wọ́ ní mo ti túbà ń sin o ọlọ́run bá ní ilé ìsàtì ọ̀nà kejì tọ́lọ́wọ́n fi nígbà táwọ́bà tí ò nígbà tuntun bá mọ́ nígbà tí òòrùn bá yọ níbi títí wọ̀ tóòrùn bá ti yọ níbo lòòrùn ti ń yọ nílùú yìí níbi lòòrùn ti ń yọ ọlọ́mọdé ọba wa láyé o ọwọ́ lè lè yọ ń bí tọ́ba ti yọ ń bí ọlọ́run fẹ́ payé rẹ ni ìyọ tọ́ba yìí ilé ayé ọmọ parí nígbà tóòrùn yọ níbi títí wọ̀ yẹn gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá dá tọ́ba ní ọlọ́run fèrè jì mí ọlọ́run ní gbọ́mọ ọ̀nà méjì yẹn náà kọ́lọ́mọsá ìsànú ẹni Ah, Allah subhanahu wa ta'ala ó ní yá ayọ̀ lẹ́dínà àmọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo túbú ilallahi tawbatan nasuha ó ní ẹ̀túbá ẹ̀túbá èyí tí ó mọ́ tọ́jú pé ọ̀rọ̀ ọmọ tó ń bá ṣiṣẹ́ náà báyìí ó tún ní à irọ́ èmi ti ṣerú ẹ̀ mọ́ à bùrọ̀dá alágbájá ọlọ́run ní jẹ́ mọ́ èmi ti di sísítà báyìí èmi ti ṣerú ẹ̀ mọ́ ó dìlítì nọ́mbà rẹ̀ wọ́sàpù rẹ̀ gbogbo àwọn kan kíkan fi communicate yẹn ó ó pa fóònù rẹ̀ rẹ̀ òní pè mọ́ ó bá pè òní gbé ó blọ́ọ̀kì ẹ̀ wọ́tọ̀ ṣetán ni ọlọ́run ọba ní ẹ̀túbà o tẹ́ bá ti túbà asa rabbukum an yukaffira ankum sayyi'atikum ìtọ́lọ́run ọba yóò sì ní pé yóò pàtẹ́yìn rẹ fún yín wa yudkhilakum jannatin tajri min tahtiha al-anhar ẹ̀rọ lọ́n ẹ bá parẹ́ tán yóò wá fi yín sínú àlìjánná akérèmọdò ń sàn nísàlẹ̀ rẹ̀ yawma níjọ́ yẹn níjọ́ wo jama níjọ́ alikiyama la yukhzi Allahu nabiyya ọlọ́run ní dójú ti gbogbo àwọn anabi ọlọ́njọ́ náà ọlọ́run ní dójú ta anabi njọ́ náà walladhina amanu ma'a àti gbogbo àwọn tí wọ́n gbà fún tí wọ́n túbà ọlọ́run ní dójú ta yìí náà njọ́ náà tọ́ba fẹ́ kọ́lọ́run ó dójú tó níjọ́ alikiyama lẹ́lẹ́ túbà wọ́lá lọ́lẹ́ túbà o àmì ẹ̀yẹ lomi kọ́ wá padà túbà mọ́ tí kò fi dé sọ́tò tààrímù àyà ẹlẹ́ẹ̀kẹjọ lọ́wọ́ nínú àwọn ìpalẹ̀mọ́ òun náà ní kéèyàn máa ṣàmójúkò fáwọn èèyàn bàbá rẹ ó ti sè ọ́ mọ́ gbé e lọ́rùn tó bá ti fẹ́ sùn lálẹ́ pé ọlọ́run bàbá mi mọ yọ̀ǹda ẹ̀ ìyàwó rẹ sè ọ́ yọ̀ǹda ẹ̀ ọkọ rẹ sè ọ́ yọ̀ǹda ẹ̀ àwa jàmáà àṣẹra wa yọ̀ǹda ẹ̀ ọ̀rẹ́ rẹ ibi iṣẹ́ ọlọ́run mọ yọ̀ǹda alágbájá o mo sàmúfẹ́ríjì sórí nítorí ṣe yẹn nítorí ṣe yẹn ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ náà fẹ́ kọ́lọ́hún ó fèrèjì ìwọ náà tọ́ba wa jẹ́ pé bó ṣe sùn yẹn ò ní jí mọ́ sọ́ọ̀mà pé níbo ti fèrèjì wọn àforíjì ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba dèwọ́ náà ọlọ́run ní falẹ̀ yá àfún ọlọ́run ní ẹ̀sà mójúkú fúnra yín wali yasfahu ẹ̀sìn parẹ́ kò lẹ́mìí ala tuhibbuna an yaghfira Allahu ó dọ̀run ká tó parí ẹ̀ wọn àwọn yẹn parí ìjà lọ́run ìyà ni wọ́n fi ń yẹ̀yàn ìyà ó ti yé ẹlòmíràn ni ìyá òun ò ní bá parí ìjà ìyá tó bí ani mọ́mì ọ̀ èmi ò ti dá sí mọ́mì mọ́ dádì níjọ́ mo ti kí wọn gbẹ̀yìn ani àǹtí mi àtúnfojú kanra wa mọ́ wọ́n sẹ̀ lóòótọ́ àní wọ́n ní kó foríjì kí wọ́n náà tàtara rẹ̀ kí wọ́n náà rí àforíjì ẹnìkan wọlé níjọ́ kan ẹnìkan lọ́mọ àjọ náà wọlé o lọ́wọ́ sì di arákùnrin yẹn náà ń sáábà ó ti di ẹ̀kejì ànábì ni ọmọ àjánà ni ó wọlé o òun náà ló tún wọlé ọ̀kan náà sọ àbáwá lọ lè bá ẹni tí ń wọlé yẹn wípé òun fẹ́ wá kí ọ òun fẹ́ lójọ́ méjì àbíjọ́ mẹ́ta lọ́wọ́ ọ fẹ́ lójọ́ mẹ́ta lọ́dọ̀ ẹ̀ ọ wá rí i pé kìámù lélẹ rẹ̀ náà kò kojú tó náà lọ ìrun àwọn jọ́ lọ lè kírun wákàtí márùn àwọn jọ́ ń wọlé náà ọ wá pè ó ní àníṣe ànábì lọ́mọ àlìjánà ni ọ kí lóòótọ́ ń ṣe lẹ́yìn ìdájọ́ rí i ó ní wẹ́n ní bàbá tó ń ṣe náà ni irọ́ òrò dáadáa èmi náà ń ṣe léyìí ànábìyẹ tó sọ fẹ́ fífi ah ó ní tó ń kàrò ní pé òun ní sùn lálẹ́ ńjọ́ kan àfikọ́jẹ́ gbogbo àwọn tó sẹ̀wọ̀n òun ti fẹ́rí jù tọ́ba lọ lè dákẹ́ mọ́júmọ́ okú rere torí tó ṣe yẹn wọ́n ṣe fún wọn náà bẹ́ẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé kitabatul wasiyya ká ní ìwé wíìlì nílé ìwé wíìlì ká ma laka wa ma alayki owó tó jẹ àwọn èèyàn kọ sílẹ̀ o owó tí wọ́n jẹ wọ́n náà kọ sílẹ̀ kí owó rẹ̀ ọmọ gbé torí tó bá ti kú tó kọ́ àwọn èèyàn ní mà ilẹ̀ tó nítọ́jẹ́ tiẹ̀ kọ́ lẹ̀ ilẹ̀ tí èsì tiẹ̀ kọ́ sílẹ̀ wá tẹ́ńtẹ́jọ́ dòwò pọ̀ kọ́ sílẹ̀ ìwé yẹn gbọ́dọ̀ wà nínú ilé yẹn ń pè ní wíìl ṣe rí ọ yàtọ̀ sí wíìlì tàwọn èbó wíìlì tàwọn èbó ni pé wáwèé kan kọ wá pín ogún rẹ̀ síbẹ̀ anabi ni láwọ̀ sùn yàtá lè wàrí anabi ní ẹni tí yóò bá jogún lẹ́yìn wa àyè pin ogún kalẹ̀ fún o tá a bá kú tán ni àwọn àfáwọn bá pin wọn pin ti kálukú fún ọ gbọ́dọ̀ pin ogún rẹ lójú ayé rẹ kọ́ mọ́ wọná àmọ́ o kọ wíìlì ti Islam lẹ̀ wíìlì ti Islam ni pé iye táwọn yẹn jẹ ọ́ lówó kọ́ lẹ̀ káwọn ọmọ rẹ ọmọ sọfà kówó rẹ ọmọ hà síta ìtí wọn náà di àwọn èèyàn kọ́ lẹ̀ kí ọ̀run tó ń lọ kó lè bá ṣe kínní kó lè bá rọrùn torí pé wọ́n bọ̀ san tí wọ́n ti rí lákọ́lẹ̀ àmọ́ òrí lákọọ́lẹ̀ àwọn èèyàn dé wọn làwọn fẹ́ gba two million lónìí bàbá bàbá wa ò jẹ́ yín lówó wọ́n ní wàlúùláyè bàbá gba two million lọ́wọ́ wa bàbá wa ò jẹ́ yín lówó níbo lẹ kọ́ sí àkọ́ wọ́n wọlé bàbá náà kọ́ wọn ò sì san two million mọ́ ṣé bàbá wọn ò ti sàgbákò òun ló sì ká gbáko bá rẹ̀ torí gbogbo gbúrú kan báyẹn èèyàn gbọ́dọ̀ sùn láì kọ́ ẹ̀nà mi fi ní ẹni bá rántí kankan tó fẹ́ kọ tó wá sunrun mọ́júmọ́ kọkọ o tún sunjọ́ kejì kọ̀kọ́ ànábì ní okùn ah, díẹ̀ kàtó fún tọ́ba ló lè ole lókìkí kó ọ̀fẹ́ jẹ dúkìá àwọn yàmọ́lẹ̀ àbọ̀fẹ́ kìtì ẹ̀ náà wá síta àwọn ilé ayé gan àwọn wúra wáyà ń gbára wa kátó wá pé èyàn ò sí mọ́ táwọn yóò jókòó tó pé bẹ́ẹ̀ ni ten million bẹ èmi ni lọ́ọ̀yà lẹ́yìn mi yọba ọmọ gbádùn jẹ dúkìá wọ́ha o yẹn òun náà wà ní ọwà nínú pé al-akhirah kéèyàn ọmọ ọ̀nà ti kú ní gbogbo ìgbà òun náà ní fi parí ẹ̀ káàmọ́ ọ̀nà ti kú ní gbogbo ìgbà ikú ògìgì ikú ògìgì máa ń dé tó bá sì ti dé wọ́n ní alimawutu yàtí bákítátá alimawutu yàtí bákítátá wọ́n ní ikú ògìgì ni máa ń dé o wal qabru sundukul amal sáré ó ní ààyè tí wọ́n ti bẹ̀rẹ̀ sí san wálé san lérí tá a ṣe láyé ẹni bá ti rántí ikú yóò máa palẹ̀ mọ́ àwọn kan tí èjẹ́ kéèyàn rántí ikú òun náà ní kọ́ tarabayé kọ́ tarabayé kọ́ máa wo fíìmù kọ́ máa wo kọ́mẹ́dì kọ́ máa gbọ́ music kọ́ máa ṣe pati káàkiri ìlú ọmọ dasọ gbogbo mi wọ́n ti ṣe pati lẹ́bàá mẹ́ kò sí bí wọ́n ti ṣe pati tẹ̀ nírí mẹ́ kọ́ máa jó kọ́ máa tẹ̀lé àwọn fújì àwọn hip hop kọ́mọ tẹ̀lé àwọn onírámà kọ́mọ lọ́kọ́mọ bọ̀ kọ́mọ làágùn ó ti kọ́lé àkọ́kọ́ tán ẹlẹ́kejì látún sí foundation lọ́wọ́ ẹlẹ́kẹta náà abẹ́rẹ́ lọ́tún la ẹlẹ́kẹrin Àbújá mo fẹ́ kọ́ sí ẹlẹ́karùn London ni gbogbo àsìkò yìí kò rírun kí o bọ́wọ́ mọ́sálásí aláàlá ni wọ́n ní eléyìí yọmọ gbàgbé ikú nítorí tí kú bá ti dé ẹ̀dá kan ẹ̀yìn lè tún ṣe ọlọ́wọ́n bá ní kò ní rọrùn mọ́ hatta idha jaa ahadahumul maut ọlọ́run bá ní tíkú bá ti wá kanlẹ̀kùn mẹ́nì kọ̀ọ̀kan yín lérí tó sì yọ sí yín báyìí qala rabbi rji'un tọkàn mi wá ń sọ pé ẹ dá mi padà ẹ dá mi padà tó tó bá ti rí kú ọ̀ràn tí n tó ń ṣe àti n tó ń ṣe ń wá ń pè ẹ dá mi padà la'alli a'mala salihan bóyá èmi náà lè rí iṣẹ́ ṣe mo lè ráyè ìdìde lóru díẹ̀ èmi náà mo gbààwẹ̀ èmi náà mo ti sàrà gbogbo tó máa ń bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí mọ́ fún wọn yín máa túlù ṣe yín máa sọkùn ẹbí yín máa tọ́jú òbí fi máa tàdákt yín ṣe dáadáa ẹ̀dá mi padà ẹ̀ má ti mú mi lọ. wọn lọ́wọ́ ni kálá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ mọ́ ìnáha kálímà gbólóhùn tó sọ ń pè é dá mi padà yẹn ó wà kọ́ ìlú wa min waraihim barisakun ila yawmin yub'athun wẹ̀yìn rẹ̀ wọn náà ti jọ́yìn àwọn tó wà ní barisaku wọn náà ní sáré o ti wà ní barisakọ o ti wà ní sáré ọ wà wà nbẹ ila yaumi yub'athu títí dọjọ́ tọ́lọ́hún fi gbé wa dìde ọdún mélòó lèyìn wa mọ̀ tó kù tọ́lọ́hún tó gbé wa dìde tọba wà nù sàárè tọba bá dáadáa wọ bẹ ọmọ gbádùn òdìjọ náà ni mílíọ̀nsì ọdún mélòó ló kù tọ́lọ́hún fi gbé wa dìde tọba wà nínú barisakọ tọ́jú pé iṣẹ́ ibú lọ́ba wọ bẹ ọmọ jìyà mbẹ náà ti tẹ́ ọlọ́run gbé wa dìde àwa bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọba tí kọ́ yẹn máa ṣe ọba tí mójútó mi kọ́lọ́ mọ́sà mójútó wa kọ́lọ́hún mọ́sà yí ọkàn wa síbi ká máa sin ọlọ́run ọba wa allahumma a'inni ala dhikrika wa shukurika wa usni ibadatika allahumma a'inni ala dhikrika وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا مقلب القلوب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 انها كلمه هو قائلها ومن ورائهم برزخ الى يوم يبعثون